إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 adúpẹ́ fún ọlọ́wọ́ bá alékún kí ọlọ́wọ́ bá anú ọlọ́wọ́ bá orí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́ bá kọmọ bá nabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé nabi sallallahu alaihi wasallam àti àwọn sahaba àti gbogbo olùpẹ̀pẹ̀ sí ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam gbogbo olùnífẹ́ ìlànà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbogbo al-qiyama àlẹ́yìnà kí gbogbo àwa tí aláǹfààní àti ma gbọ́ wa ní gbogbo àyè tí ó kálukú wà tí a ti ń gbọ́ wa ní alẹ́ yìí pẹ̀lú kíkí Islam èyí tó ẹ́sì pé ìtumọ̀ rẹ̀ lédè Yorùbá òun náà ni pé ìkẹ́ ọlọ́ọ̀ba àlàáfíà ọlọ́ọ̀ba ìkẹ́ àti rẹ̀ jẹ́ tán kí wa kí a sì tó kí wa kú àà oṣù Ramadan tí a wà yìí abẹ́lọ́wọ́ba kọlọ̀wà ní kẹlá kí a ó kàwà fún náà wọn tí wọ́n jèrè nínú Ramadan yìí gbogbo àwọn oríire àti àwọn ìkẹ́ ọlọ́wọ́ba tí ọlọ́wọ́ba alékẹ́lá tí ó fi sínú oṣù yìí abẹ́lọ́wọ́ba alékẹ́lá kí ọlọ́wọ́ba kí ọmọ hànà rẹ̀ fún wa la ilaha illallah gbogbo nǹkan tí ẹ̀dá ma ń ṣe tí ma fi ń bá ní ọlọ́wọ́ bá pàdé abẹ́lọ́wọ́ bá kọ́lọ̀ kó yọ̀ǹda rẹ̀ fún wa nínú Ramadan yìí àti lẹ́yìn Ramadan àti ní gbogbo ìsẹ̀mí ayé wa gbogbo nǹkan tí ẹ̀dá ma ń ṣe tó wá ma fi ń rí bínú ọlọ́wọ́ nínú Ramadan yìí lẹ́yìn Ramadan àti nínú gbogbo ìtẹ̀mí ayé ẹnìkọ̀ọ̀kan wa ولا لا إله إلا الله ولا لا حول ولا قوة إلا بالله عباد الله إليه تيام بالو أولاني أرنقى إداجة أمتي خضر عليه الصلاة والسلام أولاني كتي أنبياء nítorí pé àwọn oníkatakata Muhammad bin Ali Jabata àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ khawarijul asr àwọn khawariju àsìkò tí a wáyé àwọn atakfiriyun àwọn alhaddadiyun a gbogbo lè báyìí ìkankan náà ni gbogbo ẹ̀bẹ̀ ibìkankan náà ni ó ń forí sọ ìkankan náà ló sì sí gbogbo orúkọ yìí sì ni a orúkọ ibi tí àwọn Muhammad bin Ali Jabata àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ orúkọ ẹgbẹ́ wọn tí ó jẹ́ ẹgbẹ́ burúkú nínú Islam tẹ́sí àbúrú wọn ó gagẹ́ lórí mùsùlùmí a kánú minal mufsidina fil ard wọ́n jẹ́ ìkan lára àwọn tí wọ́n sí ìbàjẹ́ lórí ilẹ̀ ẹ́ wọ́n jẹ́ ìkan nínú àwọn òbílẹ̀ jẹ́ lórí ilẹ̀ nítorí ìdá ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bárú eléyìí tí wọ́n ń dàrú àti ìfún àwọn èèyàn ní ìdájọ́ tí ọlọ́ọ̀bá àti ànábì sallallahu alaihi wasallam tí ò yọ́nú الله سبحانه وتعالى من شرهم àwẹ́lọ́wọ́ bá kí ọlọ́wọ́ kí ó sọ wá kó bí aburú ọwọ́ wọn àti aburú ahọ́n wọn àti aburú ọkàn wọn la ilaha a ọ̀rọ̀ dáadáa tí wọ́n sọ òun náà ní pé ẹni tó bá sọ pé ọmọ tí Khadiru pa pọmọ ẹgbẹ́ káfẹ́rì ni irú ẹni báyìí ti di kèfèrí ni ẹ̀ ọ̀rọ̀ yìí kò jẹ́ nǹkankan ju iṣẹ́ àfẹ́rẹ́lẹ̀ akida burúkú wọn títí si khawarij tí wọ́n ń gbé káàkiri náà lọ ọ̀rọ̀ yìí ò lè kankan kún ju ìjẹ́ akida ifi akida a àtẹ̀kfèrè yìí tí wọ́n rìn lori ẹ̀ tí wọ́n pèpè sí ìjẹ́ kankan ju akida àkídà yẹn rẹ̀ lọ pẹ̀lú ọ̀rọ̀ ikọ́ ọ̀rọ̀ kan tó yẹ́ sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ báyìí ó ti kàfàrọ̀ jam'an ghafiran minal muslimin ó ti pè ní kéfèrí ọ̀pọ̀lọpọ̀ àwọn musulmi nínú àwọn tí wọ́n jẹ́ khususuhum àwọn tí wọ́n jẹ́ ẹni ẹ̀sánú wọn àwọn tó jẹ́ kọwàásùn musulmi àwọn tó jẹ́ ní ẹ̀sá musulmi ó ti pè wọ́n ní kéfèrí bákanáà àwọn àwọ́mùn musulmi ọ̀gọ̀rọ̀ àwọn musulmi náà ó ti pèrú àwọn báyìí ní kéfèrí pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó sọ lórí ẹ̀rí tó jẹ́ tó fẹ́rẹ̀lẹ̀ wípé ọmọ tí Khadiru pa alayhi salatu salam ọmọ yìí kò kí ń ṣe musulmi kèfèrí ni bilqadar kèfèrí ni bitọ́bẹ̀ ẹ́ a pẹ̀lú kádàrà rẹ̀ kèfèrí lọ́mọ yìí eléyìí báyìí sí ni annabi sallallahu alaihi wasallam gangan fúnra ẹ̀ ó làmẹ́lẹ̀ tolítọ́ fi àwọn àfá súnnà náà wọ́n sí rìn ní orí ẹ̀rí yìí now ilé tí a dúó sí lánàá òun náà ni ẹ̀rí hadithu yìí tí ó wà nínú sahihu muslim pẹ̀lú àlékún tí àfáwà ishaqo tí wọ́n ṣe lórí ẹ̀ wọ́n pé ó ń túmọ̀ òun sí àlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ní fọ́síwẹ́wẹ́ lórí ẹ̀kan tí hadithu yìí tí ó ń sàlàyé fún wa tó fẹ́ ká gbọ́yìí so ilé ìta tún fẹ́ fi kún òun náà ni a hadith yìí bákan náà ilé jẹ́ sí pé a ìgbà wọ́n bí Ali tọ́bí Abdullahi ibn Abbas lérí yẹni pé najdatul haruri najdatu haruri tóbi abdullahi bin abbas lérí alkotli sibiyan nípa pé sí wọ́n lè kuma pa àwọn makéèké tó ń bá lọ sójú ogun fọkátàbà iléhi inkunta alkhodir inkunta alkhodiro ta'arifu káfíra min almu'min faktulhu ẹwẹ gbawai anabi sallallahu abdullahi bin abbas sọ fún ó sọ fún najda al-haruri ó ní ìkúnta al-khadira tó bá jẹ́ pé ọba jẹ́ khadiru تعرف الكافر من المؤمن توما كافرين وما كي كي توسما مؤمنين فاقتلهم يا ما قوان باي او قولوا ان كنت الخضر تعرف الكافر من المؤمن توبا جا خضر توما كافري اتي مؤمنين tó ma kèfèrí yàtọ̀ sí múmìnì láàrin àwọn kékeré yìí gẹ́gẹ́ bí Khadiru ṣe ma kèfèrí yàtọ̀ sí múmìnì tó fi pa ọmọ kékeré tó pa ní àsìkò yìí ó túnmọ̀ sí pé afọ́wà Abdullahi bin Abbas náà jẹ́ kó yà pé Khadiru alayhi salatu salam ó ma ọmọ yẹn sí kèfèrí ni tó sọ pé in kunta al-Khadira o tó kèfèrí yàtọ̀ sí múmìnì náà ọmọ yẹn faqtuluhum ya ma pa wọ́n ṣe bá ní sin yìí so wa zada ibn abi shayba min tariqin ukhra wani ibn abi zayd ibn abi shayba ibn abi shayba àwọn sì wọ́n sì àlékún nínú tariqu mi tó wá látọ̀dọ̀ ali radiyallahu anhu bákanáà pé a látọ̀dọ̀ ibn abbas radiyallahu anhu ó ní walakinnahu la ta'lam walakinnaka la ta'lam ó ní ṣùgbọ́n ò lè mà ta ló jẹ́ kéfèrí náà mọ́ kéèké ta ló jẹ́ múmi nínú wọn torí pé a qadnaha rasulullahi sallallahu alaihi wasallam an qatlihim fa'tazilhum annabi sallallahu alaihi ti kọ̀ fún wa nípa a má ọmọ kéèkéé nígbàtọ̀ ẹ́ pé ò ti lè ma ẹni tó jẹ́ kèfèrí nù wọn nígbàtọ̀ ti ń ṣe kọ́dírù yẹn tó ma kèfèrí náà ọmọ kékèké yàtọ̀ fún mùmìní tó sì ní ọ̀nà mí tí wọ́n lè fi máa yẹn a jẹ́ pé yà sọ́ra fún ìmọ̀ pa ọmọ kéèké ń gbà yẹn nítorí pé anábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa ká máa ṣerú nǹkan àlékún tí wọ́n ṣe nínú sọ́nà fún wọn nìyẹn naam eléyìí báyìí ó ń jókòó yọ wípé ọmọ tí Khadiru payẹ̀ o Abdullah ibn Abbas radiyallahu anhu ó fi ń jókòó yọ wípé ẹ̀pá nínú màtọ́lọ̀ ọba àríkílá fi máa Khadir o ní pé ọmọ ìkọ́ o kèfèrí ni tí ó bá ní sí yìí tí ó lè lọ́fà tí Khadir fi pa bákan náà tọ́mọ ibá tó wá dàgbà ẹ́ walaw 'asha la arhaqa 'abawayhi tughyanan wa kufra tó bá tún wá dàgbà ń kọ́ o tó bá tún dàgbà nìyẹn so yíba nìsìn so ilé ìbáyìí òun tí a ilé tí a fẹ́ kí a kámú dání nínú ẹgbàwá títí alimamu a títí ibn abi shayba allahu ta'ala naam nítẹ̀síwájú nínú àwọn tírà tí a tún fẹ́ kí a gbéyẹ̀wò bákan náà láti lè gbàgbọ́ yọ ọ̀rọ̀ yìí alil في مسائل في مسائل القضاء والقدر أفوى شيخ الإسلام ابن القيم رحمه الله تعالى الجوزية أو أن وقتري ابن القيم الجوزية أو أن وقتري نقني شفاء العليل في مسائل القضاء والقدر now تري wọ́n fi sàlàyé nípa ọ̀rọ̀ nípa kádàrá ni مسائل العليل الشفاء العليل في مسائل القضاء والقدر والحكمة والتعليل ثم في ترى يصر نقا قدر نقا بوي قدر سنين ترى تابع له page 22 مجلد على كوكو page 22 نينو ترى عليك السلام gbàtí wọ́n bá ọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa tan ń bọ́rọ̀ bọ̀ lórí ọmọ kéèkéé a wọ́n mú ọ̀rọ̀ wá wọ́n ni qala ma min mauludin yulad illa fi unuqihi waraqatun maktubun fiha shaqiyyun aw sa'idun wa fi sahihayn na'am mo fẹ́ kí awò látẹ̀yìn ni ò kale ma mọ́ ok so tabawo láti bí na so yóò ní ojo ní ojo insha Allah wọ́n ni qala ma min mawludin yulad illa illa fi unuqihi warqatun maktubun fiha shaqiyyun aw sa'idun wa fi sahihayn عن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم أن الغلام الذي قتله الخبر تبع يوم تبع كافرا ولو عاش لأرهق أبويه أبويه طغيانا وكفرا نعم وني إبوا كان بتي النبي صلى الله عليه وسلم صحيح ما من مولود يولد يولد إلا في عنقه ورقة مكتوب فيها kò sí ọmọ kan tí wọ́n bí àbíkọ́ yẹ kí wọ́n bí ọmọ yẹn lẹ́n tó yẹ sí pé ní ọrùn rẹ̀ wọ́n fi tákàdá kankan ní ọrùn wọ́n fi wọ́rọ̀kọ̀ kankan ní ọrùn tó ẹ́ fi wọ́n kọ sínú wọ́rọ̀kọ̀ yẹn pé ṣẹ̀kíyún aw sa'idun olórí ibú lọmọ náà jẹ́ ni àbọ̀lórí rẹ̀ wọ́n kọ sínú wọ́rọ̀kọ̀ yẹn wọ́n ni wà fi sahihayn ọwà nínú bukhari àti muslim an ubayy bin ka'ab látọ̀dọ̀ ubayy bin wípé ọmọ tí Khadiru pa tubi àyọmọ tubi kafiran wọ́n dá wọ́n kádàrà ọmọ yìí níjọ́ tí wọ́n kádàrà rẹ̀ kèfèrí lọmọ yìí jẹ́ pẹ̀lú kọ́dàrù kèfèrí ni pẹ̀lú kọ́dàrù ẹ̀ walau aasha tọmọ yìí bá gùn lẹ́mí tọmọ yìí bá sẹ̀mí tó gùn la arhaqa abawayhi tughyanan wa kufra la arhaqa abawayhi tughyanan yóò sọ àwọn òbí méjèèjì di kèfèrí ni tó bá yẹ kó bá dàgbà so ibi tí delilu wà ní pé tóbi àyàmà tóbi àkàfẹ́ràn wọ́n bí ọmọ yìí wọ́n sì kádàrà rẹ̀ sí inú àwọn kèfèrí onáni wọ́n kádàrà ọmọ yìí sí àfi sahih muslim ana aisha ta qalat wọ́n ló tún wá nínú sahih muslim látọ̀rọ̀ aisha sọ wípé tuwfiya sabiyyun minal ansar ọmọ kékeré ka kú nú àwọn ansar fa qultu tuba lahu usfurun min asafiril janna lam ya'mal as-su'a wa lam yudrikuhu ó ní òun sọ wípé tuba lahu ìkẹ́ oríire kọmọ bá ọmọ yìí asfúrù min asọ̀fíri janna ẹyẹ kékeré kan náà ẹyẹ kékeré aljanna lọ́mọ yìí jẹ́ lam ya'mal lam ya'mal as-su'a lam ya'mal as-su'a wa lam yudrikuhu kò sí aburú ní ayé kò sí aburú rí kódà wa lam yudrikuhu àsìkò tí a máa ń ṣe tí a máa ń ṣe aburú tí wọ́n sì kọ́lẹ̀ fún kọ̀bánlé ayé faqala aw ghayra ya Aisha Ànábì ní ọ̀hùn sí wá nǹkan mí sọ ya Aisha inna Allaha khalaqa lil jannati laha wa hum fi aslabi abaihim wọ́n ní anábi sallallahu alaihi wasallam sọ pé ṣé wọ́n ma ní pé ọlọ́wọ́n bá àlìkẹ́lá dá àlìjánná ọlọ́wọ́n bá àlìkẹ́lá dá àwọn ọmọ àlìjánná ọlọ́wọ́n bá sì dá wọn báyìí nígbà tí wọ́n wà nù bàrá àdì bàbá wọn ni wọ́n ní tabawo hadithu méjèèjì wọ́n ní hadithu wípé ọmọ tí Khadiru pa hadithu pé ọmọ yìí ni àti hadithu ìyàwó Aisha ta mú wáyé pé ọmọ kékeré tó kú nínú àwọn ọmọ Ansọ́rù tó kú tí ìyàwó Aisha lọ́wọ́ alìjẹ́nà ni tí Ànábì ní kó sọ nǹkan mí lẹ́nu pé ọ̀rọ̀ tó sọ yìí kò bá mu wọ́n ní ẹ̀ríwá méjèèjì ta mú wáyé wọ́n ní wala yatanaqadu hadha haditha Samra haditha Samrata ibn Jindub radiyallahu anhu الذي رواه البخاري في صحيح وني حديث ايتا مو ايو تاكو حديث سمرة اما جندب اذا اسبي الامام البخاري بواني صحيح وكل حديثنا من رؤيا النبي صلى الله عليه وسلم اطفال المشركين حول ابراهيم الخليل في الروضة وني قد تاكو حديث والتي النبي صلى الله عليه وسلم لا tó wà nínú Sahih Bukhari tánàbí sallallahu alaihi wasallam rí ohun tó lóhun rí àwọn ọmọ kéèkéé àwọn ọmọ ẹlẹ́bọ tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ànábì Ibrahim al-Khalil tó jẹ́ ayò ọlọ́ọba nínú ar-Rawda wọ́n ládìsí yóò takora wọn pẹ̀lú hadithu yìí so ibà ní sí pé hadithu wí pé ọmọ tí wọ́n ní kò tako àgbọ́yé hadithu wípé ànábì tún rí àwọn ọmọ kan nínú aljanna pẹ̀lú ànábì Ibrahim wọ́n ní kò takora wọn tí yíò bá gbọ́yé lọ́yàkù wọ́n fẹ́ sàlàyé ẹ̀ wọ́n ní kò takora wọn rárá àgbọ́yé lílé báyìí wọ́n ní fa innal atfala munqasimuna ila shaqiyyin wa sa'idin àwọn ọmọ kékèké wọ́n pín sí eléríire àti eléríbú wà náà wọ́n pín sọ́nà méjì ni láwọn ọmọ kékèké àárínú wọn tó jẹ́ pé eléri bú ni wọ́n kọ́nà balẹ̀ kẹlá kí a ó sọ wakúnbí ilé ìbáyìí kọ́nà kí ó làwà àtàwọn ọmọ wakúnbí àwọn ilé wọ́n sẹ ìdìn a sì rí olórí ilé nù wọn abẹ́lọ́wọ́ balẹ̀ kẹlá kọ́nà kó tó àwá sínú ìjọ eléri ilé Ibrahim Eh, eh, àwọn eléyìí tánàbí rí lé ẹgbẹ́ Ibrahim yẹ as-su'ada min al-atfal àwọn tó jẹ́ ọmọ olórí nínú àwọn kèfèrí nínú àwọn kéèkéènù فالذي رآه حول إبراهيم السعداء فالذي رآه حول إبراهيم السعداء من أطفال المسلمين والمشركين àwọn eh, ilé tí anábi rí lẹ́gbẹ̀ẹ́ anábi Ibrahim yẹ àwọn tó jẹ́ ilé rí rí náà mọ́kíkẹ́ àwọn mùsùlùmí àtàwọn ẹlẹ́bọ̀ ni وأنكر على عائشة شها وأنكر على عائشة شهادتها للطفل المعين أنه عصفور من عصافير الجنة النبي صلى الله عليه وسلم تاكو عائشة بكي عائشة ما جري fún ọmọ kékeré kan fún ọmọ kékeré kan tí a dájúkọ fún ọmọ kékeré kan pàtó tí a dásà lẹ́sà wípé ọmọ àlìjẹ́nà ni àìṣà anẹ́bí kọ fún àìṣà pé ìyẹn jẹ́rìí irú nǹkan báhùn فاجتمعت, فاجتمعت هذه الأحاديث والآثار على تقدير رزق العبد وأجله وشقاوته وشقاوته وسعادته wọ́n ní àwọn hadith yìí wọ́n ní gbogbo ẹwà kórajọ gbogbo hadith yìí wá ó kójọ papọ̀ àtàwọn àsáàrù yìí lórí wípé Ọlọ́run bá lékẹ́lá ń sàlàyé fún wa nípa ìpè bùbú àwọn ọmọ ẹ̀dá ni ọlọ́wọ́ bá ń sàlàyé fún ayé pọ́lọ́wọ́ bá lè gẹ́lá sí pé gbogbo àrízìkí ọmọ ẹ̀dá àsìkò tẹ́yìn ó lò láyé nínú àwọn kádàrà tọ́lọ́wọ́ bá lè gẹ́lá sí pé gbogbo ní ẹ sì rí pé nínú àwọn ìpè gbogbo yìí kò ní yí padà àwọn tọ́lọ́wọ́ bá lè gẹ́lá sí pé tọ́lọ́wọ́n bá ti kádàrá pé ẹni tí ó rọrùn ni wọ́n àwọn tọ́lọ́wọ́n dẹ̀ ti pè gbogbo wọn nùkún ya wọn pé òtòsí ni wọ́n jẹ́ tọ́bádélé ayé òtòsí náà ni wọ́n yà bẹ́ẹ̀ náà ni ẹni tí ọlọ́wọ́n bá rẹ̀ tó ti pè gbogbo pé yóò gùn lẹ́mìí tọ́bádélé ayé irú bákan náà ẹni tí ọlọ́wọ́ bá rékẹ́lá bá ti pè búbú rẹ̀ láti inú kùn ya rẹ̀ pé eléribú ni ọjẹ́ tọba délé ayé kèfèrí ni ọjẹ́ tọba délé ayé náà kèfèrí náà ni ọjẹ́ náà ni àbí ni bẹ́ẹ̀ lẹ́n tọ́lọ́wọ́ bá rékẹ́lá bá ti pè búbú nínú kùn ni ẹ inú àwọn tí oríire ọmọ bẹ fún gbà tọba wà nílé ni tọba délé ayé bí wọ́n ní àwọnú ikùn ya wa nígbàtí ọlọ́wọ́ bá nìkẹ́lá ń pè gbogbo àwọn ètò wọ̀nyí so wà bí tálí eléba ìjẹ́ pẹ̀lú wípé afáwa Ibn al-Qayyim rahimahullahu ta'ala nínú Shifa'ul 'Alil fi masail al-qada'i wal-qadar nínú tírà yìí àwọn náà gbà kọ̀tàkù hadithu pa anábi sallallahu alaihi wasallam rí olóhun rí àwọn ọmọ kéèkéèké pẹ̀lú anábi Ibrahim wọ́n ní kọjí pé ọ̀ẹ́ pé sí bá sọ fún apá ọmọ kéèkéè ọ̀nà méjì ni wọ́n pín sí ibá sọ fún wáyé pọ̀ màlìjẹ́nà bẹnu wọn ọmọ náà bẹnu wọn a Ibrahim tánábi rí pẹ̀lú Muhammad rí pẹ̀lú anábi Ibrahim nínú ọgbà àlìjẹ́nà yẹn a jẹ́ pàwọn tọ́jú wọn so eléyìí tí anábi Khadiru dẹ̀ sọ wípé kèfèrí ni àtàwọn ọmọ kéèkéé yòókù bí àwọn ọmọ kéèkéé tí a ti sàlàyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn náà àwọn tó jẹ́ ọmọ nẹ́nu wọn nìyẹn ẹ dákun báwo ló ṣe wá takora wọn sórú hadith yìí ló dàrú mọ́ ọkùnrin ọ̀dẹ̀ yìí ọkùnrin aláìní kan ṣe yìí ló dàrú mọ́ lójú tó fi sọ wípé ibò lọ́wọ́ fi hadith wu àlẹ́ àlẹ́ Ibrahim sí hadith wípé àrẹ́bì àwọn ọmọ kéèkéé àwọn ọmọ kéèkéé pẹ̀lú àrẹ́bì Ibrahim náà jẹ́ ló fi sí hadith fitrọ̀ pé kúlùmọ̀ orí ni yúlára fitrọ̀ ibò ló fi sí gbogbo àwọn hadisi yóò takora wọn kò takora wọn rárá kò dẹ̀ rújú lọ́dọ̀ àwọn olùmọ̀ kò ibá ní sí so ilé ìbáyìí so mo fẹ́ kí agbágbòye rẹ̀ gẹ́gẹ́ bí afáwà Ibn al-Qayyim rahimahullahu ta'ala báwọn náà ti sàlàyé nínú Shifa'ul Alil fi masailil qada'i wal qadar wal hikmati wat ta'lil so taba gẹ́gẹ́ bí a ṣe rí nínú tírà yẹn àti bí àfáwà Ibn Qayyim rahimahullahu ta'ala báyìí sàlàyé nìyẹn so bí tí àwọn náà dẹ̀ lọ o ní pé ọmọ tí Khadiru pa yìí o a kèfèrí ni a ti mú títí àfáwà Ibn Taymiyyah rahimahullahu ta'ala a ti mú wá ní àná àti ní ọ̀sẹ̀ tó lọ ní ìfọ́síwẹ́wẹ́ náà nínú àwọn kan tí mo tún fẹ́ kí a tún gbé yẹ̀wò again òun náà ni ọ̀rọ̀ afáwa alalbani rahimahullahu ta'ala sheikhuna alalbani rahimahullahu ta'ala bàtà wọn náà ń sọ̀rọ̀ nípa ọmọ tí a Khadiru pa yìí àwọn náà gbà pé kéfèrí lọmọ yẹn ní sheikh alalbani àwọn náà gbà pé káfèrí lọmọ yẹn so tabalawo mawsu'atu alalbani fil aqida mawsu'atu alalbani fil aqida tabalawo nù tíra yẹn kálọ̀wọ́ page 518 mujalladu ẹlẹ́kejì page 518 tàbálọ̀wọ́nú tíra náà àbá ọ̀rọ̀ tí mo fọ́ sọ àbá ń bẹ̀. na àwọn ń sọ̀rọ̀ nípa wípé wọ́n fẹ́ mú ẹ̀rí wá wípé àkọ́dírù ńkọ́ o ànábì ọlọ́run ni torípa àwọn àfá súnnà àwọn àfá ìyapa lórí pé ǹjẹ́ kọ́dírù ǹjẹ́ ni àbí ọkàn jẹ́ ẹni ò dépò ọlọ́run so Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn wà nínú àwọn tán gbà wípé àkọ́dìrù nǹkan wo ànẹ́bí ọlọ́run ni wọ́n fẹ́ mú ẹ̀rí wá lórí ìjà ànẹ́bí ọlọ́run ọba rẹ̀ pé à àwọn ẹ̀rí táwa fi gbà pé ànẹ́bí ọlọ́run ọba ni kọ́dìrù òun lè ìgbà ìgbà tó wọ́n ni ولم يكن من باب الظن والتخرس منه حاشا ويؤيده زيادة جاءت في بعض ترك الحديث عقب هذه الآية بلغض وني للا ملتي وني للا رملة تي خضر عليه الصلاة والسلام طلع رملة nípa ìtàn tí àmì nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó ń sàlàyé fún Ànábì Mùsá yẹn gbogbo bó ṣe ń la ọ̀rọ̀ mọ́lẹ̀ bó ṣe ń sọ bó ṣe ń sọ ẹ̀ wọ́n ní ẹ̀rí ni tó clear ẹni ẹ̀rí ló jẹ́ tó clear gan lórí wípé ó nímọ̀ nípa tí ń sọ ni ọlọ́run bá lè kílá fi nǹkan yẹn mọ́ ni wọ́n ní kìí ṣe wípé ó ń ṣe zọ́nù kìí ṣe pé ó kàn ro ó kàn ṣe àbámọ́dá mo rò pé wọ́n ní kìí ṣe pé tí ó ń ṣe nìyẹn wọ́n ní eléyìí báyìí wọ́n ní eléyìí báyìí ò rí bẹ́ẹ̀ fún Khadiru alayhi salatu wassalam wọ́n ní tí ó tó wá tí ó tún wá kún nǹkan yìí lápá in tí ó tún gbé lẹ́sẹ̀ òun náà ni àlékún kan tó wá nínú apá kan àwọn ọ̀nà tí hadithu ká gbé wá so lẹ́yìn àyà tí lẹ́yìn àyà lẹ́yìn àyà yẹn pẹ̀lú láwùí wípé wa kana rajulan ya'lamu ilma lẹ́yìn ayá tọ́lọ̀ bá rí káfí sọ̀tán Khadiru fún wa tànàbí Musa alayhi salatu wassalam wọ́n ní àwọn ẹgbàwá kan wọ́n ṣe ziyada pé wa kana rajulan ya'lamu ilma al-ghayb Khadiru jẹ́ ọkùnrin kan tó nímọ̀ nípa ìmọ̀ kọ̀kọ̀ kọ̀dí alima dhalik ó dẹ̀ ti mọ eléyìí báyìí nínú ìmọ̀ kọ̀kọ̀ rẹ̀ ló fi sàlàyé bẹ́ẹ̀ wọ́n wà mithluhu qawluhu fi ta'wili qatli al-gulam wọ́n nínú irú ọ̀rọ̀ tó tún jọba yìí a ìtumọ̀ a tí ó túmọ̀ nígbàtí ó ń sàlàyé nípa pípa ọmọ tí ó payẹ ọmọ kékeré tó payẹ wà mísìlùhù qawluhu fi ta'wil qatil gulam ìgbà tó ń sàlàyé tó ń sọ̀túmọ̀ pípa tó pa ọmọ tó ń sọ̀túmọ̀ rẹ̀ fún anábì Musa alayhi salatu wassalam wọ́n

arhaqahuma tughyanan wa kufra yóò sọ àwọn òbí rẹ̀ méjèèjì di kèfèrí ni wọ́n ní fa'aradna an yubdilahuma rabbuhuma khayran minhu zakatan wa aqraba ruhma wa aqraba ruhma ọlọ́wọ́ bá àríkẹ́lá wá bẹ́ẹ̀ fi pààrọ̀ fún àwọn òbí rẹ̀ méjèèjì eléyìí tó lóore ju ọmọ yẹn lọ ọlọ́ọ̀bà lè káyẹ pààrọ̀ fún wọn èyí tí ó súnmọ́ ìlànà wọn lójú jùlọ nínú ọmọ ọlọ́ọ̀bà lè káyẹ pààrọ̀ fún wọn naam sheikh ibn al-Albani rahimahullahu ta'ala wọn bọ́rọ̀ lọ wọ́n ni zada fi riwayatin wọ́n ni ó sàlékún nínú riwaya kakpe nínú riwaya wípé bàbá ọmọ yìí ó ṣe kí ni o ó ní ìbálòpapọ̀ pẹ̀lú ìyá ọmọ yìí àwọn ní eléyìí báyìí eléyìí báyìí tí ìbálò tí bàbá yìí bá ìyá yìí lò yìí ó mú kí ìyá yìí kó bí ọmọ míì tí ó lóore ju ọmọ tí Khadiru pa lọ wọ́n ní wà ìṣbáruhu alayhi salam ibi tàwà fẹ́ lò nìyẹn o wọ́n ní fífúnni nírò eléyìí tí Khadiru fún wa ní ìròyìn aleyhisselam kíkẹ́ ọlọ́wọ́ bá kọ́mọ bá annal gulama tubi akafiron ìró tí Khadiru fún wa wípé ọmọ yìí wọ́n dá ní kéfèrí yẹn wọ́n kádàrà yìí ní kéfèrí yẹn wọ́n ni wa anna abáhù waqa'a ala ummihi wọ́n ni àti pé ìró tí Khadiru fún wa wípé bàbá rẹ̀ ó súnmọ́ ya rẹ̀ fahamalat ìyá yìí wá lóyún látara sísúnmọ́ tí bàbá yìí súnmọ́ wa waladat khayran minhu ó wá bí ọmọ míì tó lóore ju ọmọ tí wọ́n pa yìí lọ lahuwa minal umuri al-ghaybiyya wọ́n ní nínú àwọn alámàrí wọ́n nínú ọ̀rọ̀ ìmọ̀ kọ̀kọ̀ lọ́wà nínú kíni o nínú absolute ìmọ̀ kọ̀kọ̀ ni allati la majala lil ittila'i alayha wọ́n lè tọ́jẹ́ pé kò sí àyè fún yẹn láti nàgàtò láti nímọ̀ nípa rẹ̀ illa min tariqi nubuwati wal wahyi àyàfi tí yẹn bá jí ànábì ọlọ́wọ̀ bá ti ń gba wáhìí nìkan ló wọ́n ni àkọ́dírù ń kọ́ ó wà náà àwọn ànábì ọlọ́run ọba bí ọba ti ẹ̀ sínú àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ́ wọ́n ní inú àwọn ẹ̀rí tó wúwo lọ́wà inú àwọn ẹ̀rí tó tóbi lọ́wà wípé kọ́dírù sí kíni ó wà náà àwọn ànábì ọlọ́run ọba tí ò ti ẹ̀ sínú àwọn ni àyè ibi tí a ń láti gbéyẹ̀wò dáadáa ń bí ah, Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n jẹ́ wa wípé ànábì Khadiru alayhi salatu wassalam ó fún wa níro nípa àwọn ìmọ̀ kọ̀kọ̀ kan tọ́lọ̀ ọba àdíkẹ́lá fi mọ́ nínú àwọn ìmọ̀ kọ̀kọ̀ yẹn ó ní rírí kádàrá tí Ọlọ́run ọba àdíkẹ́lá tí ó jẹ́ kí Khadiru rí kádàrá ọmọ yẹn fífún ànábì Khadiru ní ìró nípa kádàrá tọ́lọ̀ ọba àdíkẹ́lá kọmọ ọmọ yẹn pé kéèfèrí nínú kádàrá wọ́n lélẹ̀ ìbáyìí jẹ́jẹ̀ líìl wípé ànábì Khadiru ń kọ́ ànábì Ọlọ́run ọba ni àti fífún ní nírò tí Khadiru fún ní nírò nínú ríwáyà kan wípé ìyá bàbá ọmọ yìí ó súnmọ́ ìyá rẹ̀ ìyá yìí sì padà ní oyún oyún ọmọ tí ó pé ó bímọ yẹn ọmọ yẹn sì lóore ju ọmọ sápa yẹn lọ wọ́n ní nǹkan méjì yẹn ìmọ̀ kọ̀kọ̀ ni àbí ẹ̀rí wípé ànábì Khadiru yìí tánàbí Khadiru sọ fún wa eléyìí jẹ́ dẹ̀lílù wípé àṣẹ kọ́dàrọ̀n àṣẹ nínú kọ́dàr àti kọ̀dọ́àn nínú pé búbú tọ́lọ́wọ́ba àṣẹ ọmọ ike ìfèrí ni òun ni Khadiru ń sàlàyé fún wa pé tóbi àyà ọmọ tóbi á kàfírọ̀n ọmọ yìí kọ́ kádàrá tọ́lọ́wọ́ba àríkọlá kọ́ ọmọ ni pé kéfèrí ni nítorí nǹkan tí ẹ̀rí mi látọ̀dọ̀ àfáwà al-Albani rahimahullahu ta'ala tí àwọn náà ti ń sàlàyé fún wa wípé ọmọ tí kọdìrún pa nǹkan o ọmọ kèfèrí lọmọ náà àti wípé ìmọ̀ nípa bí ọmọ náà bó ṣe jẹ́ kèfèrí ìmọ̀ kọ̀kọ́ ní tọ́lọ́pọ̀lọ́wọ́bà ní kílá fi mọ́ kọdìrú tí kọdìrú dẹ̀ sàlàyé fún anábi Musa alayhi salatu salam tíra tí a pè ní tíra aljannatu wan nar aljannatu wan nar tábàlà wọnú tíra yẹn ẹni tí ó kọ tíra aljannatu wan nar yìí àwọn náà ni àfáwà umar bin suleiman bin abdullah al-ashqar al-utaybi àwọn ni wọ́n kọ tíra yìí umar bin suleiman bin abdullah al-ashqar al-utaybi àwọn ni wọ́n kọ tíra náà wọnú tíra yìí tí mo pè ní aljannatu yìí tabalowo page 204 page 204 níbi mujallada alákọ̀ọ́kọ́ nínú tíra náà a rí ọ̀rọ̀ tí mo fẹ́ ka ìbẹ̀ náà ìgbà tó ń bọ̀ tó ń sàlàyé ọ̀rọ̀ yìí bọ̀ tó ń sàlàyé nípa ìdájọ́ àwọn ọmọ kéékèèké wọ́n wá ní wọ́n ní ويدل لصحة هذا القول ويدل لصحة هذا القول ما ورد في محكم القرآن في قصة العبد الصالح في قصة العبد الصالح الذي رحل نبي الله موسى إلى لقائه في مجمع البحرين فإنه قال مبينا أسر في قتل الغلام وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما ma وكفرا ìgbà tí wọ́n bá rọ̀bọ̀ lórí ìdájọ́ ọmọ kéèkéé wọ́n bá rọ̀bọ̀ lórí ìdájọ́ ọmọ kéèkéé wọ́n wá ní sọ sẹ́yìn yìí nípa ìdájọ́ ọmọ kéèkéé yìí wọ́n ní tó tọ́ka sí pé òun lọ̀rọ̀ tó lálàáfíà ni

fàkánà àbàwáhù mu'minin àwọn bàbá rẹ̀ òbí rẹ̀ méjèèjì múmìnì làwọn jẹ́ o fàkọ̀ṣínà àyùrìkọ́hùmà tó yánà wà kó fọ̀rọ̀ àwọn ń bẹ̀rù wípé kí ọmọ ìkọ́ kọmọ́sọ àwọn òbí rẹ̀ méjèèjì àdí kèfèrí kọmọ́sọ wọn di ẹni tí ó látọ̀dọ̀ àfáwà ibn Abbas kọ́nà bá ní kí akọ́ bá kẹ́ àwọn méjèèjì wọn àti bàbá rẹ̀ paul ó sọ wípé qala rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run bá kíkà sọ ọlọ́run bá kọ́ bá sọ wípé fil ghulami alladhi qatalahu al-Khadir ó sọ nípa ọmọ tí Khadir pa yìí wípé túbí àyọ́mọ túbí àkàfíran wọ́n kádàrà ọmọ yìí níjọ́ tí wọ́n kádàrà rẹ̀ ní kéfèrí ni wàláwó túríkà la arhaqu àbàwéhì tughyanan wa kufra tó bá fi ọmọ ìlẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa lọ báyìí kò ní jò òun nìkan ní ó ṣe rí ibú mọ́ yóò tó kó rí ibú bá àwọn bàbá àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yóò sọ wọ́n di kèfèrí ni ọlọ́mọbùn wà nínú ọmọ bẹ́ẹ̀ àdíṣù tá a kàí Ibn Taymiyyah wá ń sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ Ibn Taymiyyah fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn hadisi láti jẹ́ ká gbàgbọ́ yìí nǹkan tí hadisi sọ Ibn Taymiyyah sọ pé ya'ni nǹkan tí hadisi yẹn gbà lérò ní pé taba'ahu Allahu fi ummil kitab nínú ummul kitab tó wà lọ́dọ̀ Ọlọ́run Ọba wa indahu um, wa indahu ummul kitab nínú tíra Ọlọ́run Ọba tí ummul kitab yẹn wọ́n lọ́lọ́ Ibn Taymiyyah ní Ọlọ́run Ọba Ibn Taymiyyah ní Ọlọ́run Ọba àlékẹ́lá fi rinlẹ̀ nínú ìyá tíra ti mẹ́lẹ́dọ̀ Ọlọ́run Ọba ẹ́ Ọlọ́run Ọba kọ síbẹ̀ yí pé káàfìrí lọ́mọ yìí ẹ̀bọ́n kan tí Ibn Taymiyyah sọ wípé ya'ni taba'ahu Allahu fi ummil kitab ay athbatahu ni kádàrá so ay wọ́n ní ìtumọ̀ ní pé annahu in aṣa ìtumọ̀ ní pé tọ́mọ̀ yí bá dàgbà gan káfàrọ̀ bilfail yóò padà ṣe kèfèrí pẹ̀lú ṣẹ́gan pé kódà bó bá dàgbà gan kò lè di mùsùlùmí náà nítorí ní ni pẹ̀lú kọ́dàr tó bá tún wá dàgbà náà yóò tún ṣe kèfèrí pẹ̀lú mo fi sàyé pé ọ̀nà méjì la mọ́ fi ma kèfèrí a mọ́ ma kèfèrí gbà mí pẹ̀lú kọ́dà a sì mọ́ ma kèfèrí pẹ̀lú fẹ́ẹ̀l pẹ̀lú iṣẹ́ pé àyẹni yìí ṣiṣẹ́ kèfèrí àwọn mẹ́jẹ̀ mú sì pé sí lára tó lè sọ́ di kèfèrí àríbẹ̀kọ́ ni bí kí ẹmọ pànẹ́bì yìí sá lọ́lọ́run bí kí ẹmọ forí balẹ̀ fóòsà bí kí ẹmọ pẹ̀rẹ fún nǹkan mí àtọ̀fọ́lọ́run ọba bí kí ẹ̀rí pé eléyìí báyìí iṣẹ́ kèfèrí nìyẹn nínú àdìsọ́kàn a mọ́ fi ń mọ́ ẹ̀yẹ̀ bẹ́ẹ̀ àti nínú iṣẹ́ a mọ́ fi ń mọ́ ẹ̀yẹ̀ pé alkufur bil i'tiqadi wal fi'l wal qawl a mọ́ mọ́ ìjẹ́ kèfèrí pẹ̀lú àdìsọ́kàn yẹn àti pẹ̀lú iṣẹ́ tí kò yẹ bá ní sí a sì mọ́ mọ́ ìjẹ́ kèfèrí èyàn bil qadar pẹ̀lú àkọọ́lẹ̀ rẹ̀ eléyàn wá ní àwà lè mọ ẹni tó bá jẹ́ kéfèrí pẹ̀lú àkọọ́lẹ̀ àyàfi tí àwọn ànẹ́bí ọlọ́ọ̀bá tí ọlọ́ọ̀bá àríkẹ́lá máa ń sí gàgá nǹkan ní hàn tọ́lọ̀ọ̀bá àríkẹ́lá bá fi hàn wọ́n tó wá sàlàyé ẹ̀ fún wa ó ní àfáwà ishaq bin rahawí fi sọ pé tánàyí bá fi wálẹ̀ tí ó sàlàyé ìdájọ́ ọmọ kéèkéé fún wa ni a lè mọ mùsùlùmí yàtọ̀ sí kéfèrí nù wọn torí pé ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ tó pamọ́ ni ọ̀rọ̀ kọ̀kọ̀ ni tó bá ipá nẹ́bí bá fi wálẹ̀ tí ò bá sàlàyé wọn fún wa ni àlèmọ̀ mùsùlùmí àtọ̀ fún kèfèrí àmọ́ tó pàá náàbí òfin wálẹ̀ àrẹ́bí sàlàyé fún wa ta ló jẹ́ kèfèrí nínú wọn ta ló jẹ́ múmi nínú wọn a ma wá ma wọn ẹ̀yẹ pẹ̀lú pé kádàrá wọn ni pé kèfèrí wọn láfi ma ìjẹ́ kèfèrí wọn a dẹ̀ mọ́ látara wáhíyù tọ́lọ́wọ́ bá ní kẹ́lá kàkọ́ọ̀lẹ̀ ọlọ́wọ́n bá dẹ̀ fi rinlẹ̀ sínú umul kitab lọ́dọ̀ rẹ̀ wípé ọmọ yìí ń kọ́ o káàfìrí ni ó wá ní kódà tó bá dàgbà gan yóò tó ṣe kèfèrí pẹ̀lú fẹ́ẹ̀lù náà kò yíba ní sórí pé kọ́dàrù ọlọ́wọ́n bá lè kẹ́ẹ̀ ṣe kíni yóò ṣẹ lórí ẹ̀ so yíba ní sin so Ibn Taymiyyah náà rahimahullahu eléyìí báyìí jama'a ó jẹ́ kó clear sí wa wípé àṣẹ ká sọ wípé ọmọ tí Khadiru pa yóò kí ń ṣe mùsùlùmí àṣẹ ọ̀rọ̀ tó pé ó rinlẹ̀ ọ̀rọ̀ tó pé òun gẹ́gẹ́ ló dúró dédé jùlọ pẹ̀lú ẹ̀rí ni wé bá rísìn eléyìí báyìí ni ọkùnrin olórí àwọn Khawariji ọkùnrin olórí àwọn Khawariji Muhammad bin Ali Jabata òun ìláyà ẹ ẹwọ aburú eléyìí tó ga jùlọ tí ọkùnrin tó náwó wallahi ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ burúkú gbà ní kò yí bá ní sí àfá tí ó dẹ̀ pé tí wọ́n gẹ́gẹ́ fúnra rẹ̀ bá sọ̀rọ̀ ẹ́ sheikh eh, abu muhammad abdulhamid alhajuri azuakari tí wọ́n gẹ́gẹ́ pé àwọn gẹ́gbà ẹgbẹ́ kèfèrí lọmọ tí kọdùrù pa ẹnu yàtọ̀ tí ó kàn táwọn fi yàtọ̀ ní pé ó ti kú nípò ọmọ kéékèèké ó ti bá ìrìnsìn yìí kó ti dàgbàlagbà àwọn àpá mi àwọn ní kò tí ìdàgbàlagbà tó ń ti bẹ́ ọmọ kéékèèké ni àwọn tẹ́gbà pé kò tí ìdàgbàlagbà tó ń ti pé ọjọ́ ọmọ kéékèèké fèrí yẹn tó sì la kà fún wa yìí pé àmẹ́ nǹkan tó ni pé kọ́dàrú ti ẹ̀bọ́ tọ́lọ̀ ọba àníkẹ́ láti kọ́ nìyẹn

àgbákòrọ wallahi ó ti gẹ́tì ọpọlọ rẹ̀ ìgbà tí ó ń bá ṣéèkì yìí sọ̀rọ̀ afá abu muhammad abdulhamid alhajuri azuakari tó ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù ó sọ yí pé ìgbà tí afá yẹn sọ pé ah, ọ̀rọ̀ tó wá fi ń pè yẹn kéfèrí yẹ sọ̀rọ̀ tó fi ń pè yẹn kéfèrí pé ọ̀rọ̀ yíé sọ̀rọ̀ tí ẹ̀mí

yakrahunakum yubghidunakum la yuhibbunakum fi yaman <laughs> gbogbo lárúbárẹ́ ni èdè tí ń sọ káàkiri tí ó gbọ́ tí ń dàmú ara rẹ̀ ó ní nke fi pè wọ́n kèfèrí nìyẹn ó ní ni pé kìí ṣe nipe ọ̀rọ̀ ntori tí Khadiru páyì wàláhì ní wíìkì ni tẹ̀lé ní àwọn kíláàsì hadisi jágbàjàgbà hadisi ó sì tún sọ́mbẹ̀ wallahi tún sọ́mbẹ̀ pé àìrọ́ ah, ohun ó ní ṣéèkì yẹn lòun sọ ipò òun pè ní kéfèrí kéèsà yí o àwọn ń pè yẹn ní kéfèrí ohun sí èyàn sọ́rọ̀ rẹ̀ lè báyìí ohun wà ní pè yí kéfèrí ṣéèkì yẹn nìkan lòun lóhun pè ní kéfèrí àà ah, ah, ó tún wá di mélòó irọ́ sí wá báyé ti ẹjẹ́ báyìí bẹ́ẹ̀nà kọ́lọ̀ sọ pé ìwọ́ tún mẹ́sìn rọrùn jànẹ́bì sọlọ́sọlàm lọ ìwọ́ tún ṣe kíní ìwọ́ tún mẹ́sìn rọrùn jànẹ́bì lọ oyin tó padà sọ́kọ̀ tó sọ bẹ́ẹ̀ oníwọ́n parọ́ mọ́ ní tí tó clear sọpọ̀ òtúbá pé ń tọ́ sọ òtúbá kí ẹ máa parọ́ tó wà recorded wàláhí ó tún dìná rẹ̀ ó tún dìná rẹ̀ eléyìí lọ́bàá ló fi jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ àkínkàn fẹ́ sọ lásán ká play rẹ̀ because wàláhí jàbàtá tẹ́rí èsù èèyàn kan ní ló jẹ́ pé ẹgbọ̀nà má play ọ̀rọ̀ rẹ̀ kọ́mọ̀bà rí kọ́mọ̀bà rí yí kọ́mọ̀bà sọ pé irọ́ ni torí tẹ́ àti máa ń sá àwọn ọ̀rọ̀ àti máa ń sàlàyé ẹ̀ ti pẹ́ ní ah, ọmọ yẹn parọ́ mọ́ mi ní o wọ́n parọ́ mọ́ mi ní o ní tí mi sọ ní wọ́n sọ ah, ìgbà tí mo ti wá rí pé ọ̀rẹ́ pé lè ìbáyìí aláburú èèyàn kan ni èyẹ tí ò ṣe bá jìjọ gànjọ́ ni àfi kẹ́ bá jìjọ ojú mọ́mọ́ kò yẹ báyìí nìsìn lọ́fà ara fi ń plé ọ̀rọ̀ rẹ̀ because wallahi tẹ́ bá ti ń mú bí báyìí yóò sì mọ́ bọ́ tẹ́ bá ti ń gé nírí yóò sì mọ́ ẹ̀ tó mọ̀ nǹkan tí ń sọ́nsìn ó lóhun ọ̀sọ́ yí pé kíyàn ẹn tó bá kítọ̀ látò tàrọ̀wí lẹ́yìn ìṣáì olóhun òfin ìdájọ́ kankan bàbá ní láti látíà ta plane ní látíà ó ìdí ní irọ́ èmi òfin ìdájọ́ kankan ó sọ pé ńgbà ta jí kẹ́rì fún ọ because ọwọ́ tí ń bà ní ṣe wàláì ọ̀pọ̀lọpọ̀ àwọn rádàrádà tí ń sọ ìtí kò jẹ báyìí ní ṣe wàláì ló fi jẹ́ pé ìjòkó ìyọlọ́run jẹ́ kọmọ ìsànfà nígan fàláì àbá ní deceptionist ni báwo ni yóò ṣe tàwọn èèyàn jẹ ní láṣíà bẹ̀rẹ̀ láṣíà kọ́ nìyẹn ni wàláì olówó ẹ́ káṣe wá sí inú àwẹ̀ lábí bẹ̀rẹ̀ subhanallah olówó o tó ní ahẹ́ owó fún ìdájọ́ kankan owó fún ìdájọ́ ah, <laughs> ìdáríjì àwàtá fún mo fi ọlọ́wọ́ bá tẹ́mì mi bẹ̀lọ́dọ̀ rẹ̀ mo fi búra gbogbo èèyàn tó bá dẹ̀ fẹ́ tó bá dẹ̀ fẹ́ sòdodo pẹ̀lú ẹ̀mí ara inú àwọn ọmọdé ìjàbàtá tó jẹ́ àwọn ọmọ ìpìlẹ̀ tẹ́mbà wà ń bẹ̀ àbí tájọ bẹ̀rẹ̀ burúkú ìtorí àwọn tí àwa bá ń bẹ̀ pé bọ́yá yìí ṣe pé wọ́n bẹ̀rẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ ìpìlẹ̀ mú fi ọlọ́wà búra ọlọ́run bá tẹ́mi ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó dúnwájú ọjọ́ gbẹ̀rẹ̀ kìí àmì mú fi búra nípìlẹ̀ ìdájọ́ tí jàbàtà ń fún ká mọ́ sí wà sínú àwẹ̀ ìdájọ́ bídíà ní pẹ́ntọ́ bá sí ó jáde kó ní Islam wallahi mo fọ́lọ́wà búra ìgbà tó yá tí ń fílẹ̀ torí ń gba àwọn èmi ọ̀gbá gbogbo yóò tẹ́lẹ̀ èmi ọ̀gbá yẹn òun náà mọ̀ mọ́ ná kọ́ṣà lórí ẹ̀ gbà tí mi ń fílẹ̀ ló pèrè ó lẹ́sẹ̀ ni ó ní ẹ̀ẹ̀ṣẹ̀ ni mo dà ẹ̀ṣẹ̀ ń gan ọ̀wọ́lé ẹ̀ṣẹ̀ ń gan kìí ṣẹ̀ṣẹ̀ <laughs> mo ní kìí ṣẹ̀ṣẹ̀ àtúpàyẹpàyẹ títí fá ìlọ́bá di last year nísìn ó tó ti lówò fún ní ó fún kọba alhamdulillah pọ́lọ̀ tí ẹ̀ ní ká máa rí ọká pàun pọ́n tí ẹ̀ ń yí un máa yí so ibá nísìn ẹ̀rí ara tí mo sọ fẹ́ yọ ọmọ rẹ̀ nìyẹn pé gbogbo ẹ̀yìn tẹ́ bá ti kú lòun ti ń yí báyìí o <laughs> ní ti ń yí o ìwọ́tọ̀ bá wá kú lórí gbogbo orú ńgbà tí ò tí yí ìwọ́tọ̀ bá ti wá kú tó wá padà yí lẹ́yìn rẹ̀ bóòlù ó padà sọ̀rọ̀ rẹ̀ báyìí

gbogbo àwọn tí wọ́n náà ní kéfèrí ní ohun ìntọ́ hàn sáwọn náà làwọn náà sọun àbí ẹ̀kọ́ ni a ìwọ́n tí ma sọ pé ìntọ́ hàn sáwọn wọ́n fáwọn ti ẹlẹ́ excuse ọ̀tá ọlọ́ni ọ wọ́n fáwọn yẹn ti ẹlẹ́ excuse pé ìntọ́ hàn sí wọn nìyẹn kò yẹ báyìí nísìnyí the same irú nǹkan tó wá ṣẹlẹ̀ sí àwọn tó àwọn yòókù náà ọwá ó sì gbá wọn mú lórí ẹ̀ àà ìntọ́ hàn sáwọn náà nù ìntọ́ hàn sí àwọn náà nù àbí ìntọ́ hàn sí wọn kọ́ nìyẹn ni àwọn dẹ̀ àwọn dẹ̀ ó ṣe ń jàre àwọn tó wá dẹ́pọ̀ mù tí ẹ ìdù àwọn ọmọ tí ẹ yìí ò lè ìwọ fúnra rẹ̀ ọmọ tí ìràká ìbèlè tí ìwọ tó jẹ́ wà láì mọ́fọ́lọ́bà búra pẹ̀lú gọ́nà wọ́n ń plé bì kan fún wa Insha Allah kéèṣe lálẹ́ ìdé wallahi jàbàtà ó gan eléyìí ó rí sẹ́ǹtì gan ìjẹta ni wọ́n ẹ̀sẹ̀ pé àbánà wọ́n ẹ̀sẹ̀ bá mi sẹ́ǹdì ẹ̀ lánàá ní àláàárọ̀ ìjẹ́ náà ẹ̀sẹ̀ bá mi sẹ́ǹdì ẹ̀ àbẹ̀tálẹ́ àná ni mo ti ní ká bá wọ́n bí lèrè nípa nikahul misiyar nikahul misiyar wallahi ẹni ẹbí lèrè wallahi jàbátọ̀ ọgbọ́rí gbèsè ayé rẹ̀ mú fọ́nà bàbúrà kọmọ túnmọ̀ rẹ̀ ó ní ẹ̀ ah nikahul misiyar ah ṣe ṣe sin náà ló sì wà ń bẹ̀ ẹ̀yà brọ́dà ẹni sin náà ni sin náà ni ah

nẹ́fàkọ̀ yẹn a ọba mọ́ fún mi lówó oúnjẹ kí n sáti wà lábẹ́ ọkọ kó wá tàbí kódà ọba mọ́ wá sọ́dọ̀ mi dédé àbí ọba mọ́ pín oorun láàrin mi àti ìyálé mi kọjẹ́ sáti mọ́ wá nígbà tó bá ti wọ́ sẹ pé haku ẹni tí ẹ bá dẹ̀ ní haku kan mo lè yọ̀ǹda haku mi tí ó ṣe bá ń sin yìí so eléyìn náà ń pè ní nìkáhù almisiyar kò gbóorí wà láì oòrùn ṣégi ń plé rẹ̀ lálẹ́ ìní àbí kájí ọdọ̀lá wọ́n ni ń plé rẹ̀ ṣẹ́jú márùn-ún padà ápàdà tó ń bọ̀ tilẹ̀ ṣẹ́jí ń plé rẹ̀ wà láì kò gbóorí ní káhùl mìsíyà kai láàrín láàrín aláwùjí ó sì lóhun ni mohadis èmi ò ríru èyàn báhùn rí láyé ìsọ ń fọ́nù wàláì kódà àwọn tó ń bí lérí ogún kọmọ bá ṣe ń pín gún wàláì sí àà oh no ọkùnrin ìdé ẹjẹ́ ń plé rẹ̀ fún wa ok ok jáfi speaker sí ìyẹn lè gbọ́ dáadáa <laughs> ọba ní mohadis ní di negative ni ẹ́ ogun ogun pípín lè ó tó tọ́ ó lè jùlọ tó tọ́ wàláì ẹjá ẹ̀kọ́kọ́ gbọ̀ náà bismillah ẹlọ́kọ̀ ẹmọ́gbọ́ ẹ̀yà àbá yìí gan búrúlá ìwọ̀n ní sheik jabata <laughs> àbá kọ́ sí mú ọlọ́wọ́ ẹmọ́gbọ́ Thank <laughs> you. 人看起来跟自己没法儿看，嗯，光说归也着急啊，没急啊，没急啊，还是只有啊，这地方是有。iná ẹ̀dàkùn ẹ̀wòdó nìkáwùl mìtíyàrù náà sì pé kí wá náà wà pé wó kọ̀ mí fún dẹ̀dẹ̀rẹ̀ kọ gbọ́ ríbà wà láì nítorí wọ́n pẹ̀pẹ̀ nìkáwùl mìtíyàrù play kan sí ní tó play kan sí 27 seconds ní ẹ kó sì ní ìmá wà láì kó sì ọwà fẹ́ bí ṣe máa ń ṣe ní ẹwà láì bí ṣe máa ń fọpọlọ èyàn tí àfá àtàmà gbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ní ọgbọ́ ní síyàrù rí ọwá ní nìkáhùn ní síyàrù náà sì pé hmm, nìkáhùn tí ọ̀dá náà fẹ́ sọ ẹ̀dàkùn ẹgbọ́ dada ẹ̀rí tó ń pè rí náà ni mọ́yàwó ẹ̀nìkan tí ò dá lọ́bẹ́sọ́ àbí ẹ̀bà áwò kúròdàtọ̀ tó bá tó pè padà ilé tí mo play for you seconds ni 27 seconds ẹmọ̀wó ẹmọ̀wó ó ní ó yẹ kẹ́sẹ̀ tàrífù ẹ̀ síbẹ̀ náà ó yẹ kẹ́sẹ̀ tàrífù ó sì láàrin ìdí àfá ẹwò dèdèrè tó láàrin ìdí àfá bàbá ní ìdí àfá bó láti wá mọ́ ìwọ̀sọ́dọ̀ ti yẹ tọ́wọ́ mọ̀ rílà nígbàtà àbá ní ìdí àfá náà ni òjò mọ́ni káhùl mìsíyàrù ẹ má gbọ́ wọ́n tó wọ́n tó tọ́ fún sí gbogbo nǹkan ẹgbẹ́ mọ́sán mú yí wàláì ẹgbẹ́ mọ́sán mú pọ́dà bẹ́yàn bá yà gbẹ́ọ́fẹ́ lè ní bídíà ní gbogbo nǹkan ní bídíà ẹ̀dà ó sì kọ́ mẹ́yàn máa fọpọlọ dáṣẹ́sìn tí ẹgbọ́ 27 seconds yẹn ìrọ̀rùn mẹ̀síyàrù ìrọ̀rùn pàlẹ́yàrádá ah, ìwọ ọ̀nà lọ́nù aláàdàlá ah,

àràjùmọ̀ nígbàtàbí wà mẹ́tẹ́ mi fẹ́ máa tọpa makéwù lọ sí jùmọ́ ní because jọ mọ̀ kéré ẹgbọ́dí ẹ̀ṣẹ̀ dákùn mọ́bọ̀ ìdákùn ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn ọ̀yọ́ kó lè ṣe tààrífò ẹ̀ wàláì láàdìrí ó parí wàláì ẹmọ̀ ká ìmọ̀ wàláì kò ní sọ fún ọmọ láyé rẹ̀ gbogbo kan ní ọmọ fọpọlọ dáhùn gbogbo sí sí ma kankan lẹ̀ kò sí kankan lẹ̀ lọ́pọlọ ọpọlọ pé kò sí kankan kò lò fún lásán ẹmà ìmà ìmà kì ní ìní gbọ́rí o àmá ẹmà kò lé ó wú lẹ́nu láti sọ bẹ́ẹ̀ because agreement káì ti pọ̀ jù ìmà ń ṣe gbà pé gbogbo nǹkan lọ́mà so ó ti rò pé tóun bá sọ pé wọn ọmọ òun tóun dèrà àwọn sírùpọ̀ báyìí ṣé kìí pàwọn èèyàn ní wọ́n máa rò pé kìí ẹmọ̀ tí wàláhì tí èyàn bá ti lè gbéraga jù láyé ọlọ́run máa ń yẹpẹrẹ rẹ̀ ni ó ti ẹ̀rí ẹ̀rí nìkáwò ní mẹ̀síyàrù nìkáwò bídíà náà ní jẹ náà wọ́n wá lò wá pé nìkáwò rọrùn kò sí tàrífù ẹ̀ ni <laughs> ẹwọ láàrin ìdíàfà ní kílódé bá ti tàrífù ẹ̀ ìwọ ọgbọ́rọ̀ sí tàrífù ẹ̀ fún wa orí rẹ̀ dàrú ọgbọ́rọ̀ sí ni ìwọ tó láàrin ìdíàfà ìwọ ẹjú wọ́n la nídìí ànídìí àwọn àfáà bí kò ní ànídìí àwọn àfáà tàrífù àwọn àfáà ìwọ ò sí wá bí yẹn bá ń tẹ̀lé wọ̀ yìí bàbá nídìí àfà wàláhì èyẹ ṣe rí búni torí à ah, ní mọ̀ nìkáwò lè sí yàwó báyìí <laughs> mo láti wá mọ̀ nìkáwò lè sí yàwó nìkáwò rọrùn nìkáwò bídíà náà nìna nǹkan á lò bẹ́ẹ̀ láàrin ìwé ìgbà mẹ́sì bí ìrọ̀rùn wọ́n ṣe tàrífù ẹ̀yìn <laughs> ọlọ́run sànú wadé wàlá ẹ̀wò ìkánu ìjẹ́rin ìgbà wàlá ẹ̀ <laughs> láti wíkì nítorí ológun pẹ́pẹ́ pàlá kọmọ ó pín kún tí ó pín ogún tí ogún sì lè èyàn tí ọmọ nìkan ó mìsí yàrù ní ọmọ pín pàlá ẹni tó ohun tó wá clear ẹni tó ohun tó wá bèèrè bèèrè tó clear pé ẹni yìí gbé ó ní ẹn ṣe ọlọ́kọ ni àríyànjọ pé wà láì ìwọ̀n yíyẹ ní zakari mi sílò asìlì sàyẹ́ ní náà ni àfáàtọ̀ wọn ní zakari kò bímọ kọrin kankan a ní òbí ma wọ́n bá bẹni méjì péré ló bí ẹ̀hẹ́n sọ wọ́n bẹni bàbá rẹ̀ wọ́n kọ́ a ní òlẹ́nì kankan láyé wàláì ìyá lórí báyìí ti ẹmọ̀ aláì so gọ́lọ̀n kó sànà wa so irú èyàn tí tó ń pèrè ní nǹkan fún wa rí wàlá ìdẹ̀ ń pèrè ní mohadis wọ́n bí léèrè pé àfáwà ṣe mohadis ya mohadis lèmi o torí mọ́ mohadis gan ẹ̀rí wàlá mo fi ọlọ́run bá búra èmi ò gbọ́rí alimọ́mù Bukhari ò pèrè mohadis rí láyé tó fi kú pé ah, ana mohadis mọ́mù Bukhari ibi tó bá ti rí tán wí

ẹ̀ lè gbọ́ rí alimọ́mù Bukhari mọ́ se tóhun nínú ma hadith alimọ́mù Ahmed imam Malik imam Shafi'i imam Muslim gbogbo àwọn èyí Tirmidhi na sáyí bọ́n se tóbi tó yìí ẹ̀ lè rí challenge mú fún ẹjàbàtá mú wá fún mi ibi tán ti pèrà wọn ní hadith tán ti pèrà wọn báyìí gbogbo ayé ló sì gbà pé muhaddis ni gbà tó lè jẹ́ bẹ́ẹ̀ lójọ́ mọ́ pèrà rẹ̀ àwọn ògbọ́ ìgbà tí yọ̀bá ti jẹ́ ìyẹn ni ó mọ́ pèrà rẹ̀ bẹ́ẹ̀ ayé òní mọ́ pè bẹ́ẹ̀ <laughs> ẹmọ́ kò nídìíkọ́ ẹ̀yẹ sọ pé báyìí ló jẹ́ tó báyìí kọ́ bá rí bẹ́ẹ̀ káyé tó mọ́ òkúkú pẹ̀rẹ̀ lódò ní síta mímọ̀ pólódò ní ọ́ <laughs> àwọn alámọ̀ onídìíkọ́ ẹ̀yẹ pẹ̀rẹ̀ pólódò ní ọ́ àti mà bó bá yẹ pé nǹkan bẹ̀rẹ̀ rẹ̀ náà á mọ̀ kẹbàá ní sí yìí Sheikh Al-Albani níwọ̀n pẹ̀rẹ̀ àwọn ní muhaddis náà fi kú rí pé muhaddis

sí àwọn onísàmà ìhìn tí ó pè ẹ̀ ní nǹkan tí ó tó tí ó máa dá sí àwọn masáìlì tó rí pàwọn masáìlì tó tóbi tó tóbi tẹ́nì kò rí láyé yóò sì máa mú yóò sì máa fi pèyàn kéfèrí wọ́n ló sì máa ní káhùlì mìsíyà rí o mọ́ ní káhùlì mìsíyà bú sí subhanallah kò mọ́ tọ̀ọ̀bẹ́ ni wọ́n bàbá ní kásọ̀ wọn bí kò àbí ọ̀wá ló lè wá lè kéwò wa náà ó rí kéwúké tí bá yìí ò sí ní ṣe gbí mọ́ǹkà ìyá nígbò olè kí ó lọ́wọ́ rẹ̀ kódà àwọn ìyọ́ra tíra fún ọlọ́fẹ́ bóyá tó bá kéwú náà tó bá yanjú bóyá gbogbo àwọn ìjákùjá tí ń bẹ lórí rẹ̀ bóyá yóò kú tó ráyì má kéwú ní máa ń jẹ́ kíyàn wíyù kú wàláì àìmá kéwú ni wàláì bí èèyàn bá má kéwú dáadáa kò ní sọ̀sọ̀kúsọ̀ yóò respect ma yóò respect àwọn olùmọ̀ yóò dẹ̀ ma sọ̀rọ̀ ma jáde lẹ́nu ẹjọ́ ọ̀nà sáà máa ń sìn in tí yóò ma gbé nǹkan kọ̀ọ̀kan sí àyè ibi tó yẹ gbé sí torí in tán pè ní mọ̀ nìyẹn kò sí pé sẹ́rí hamasa àáfífà ìgbónára kọ́lì ọmọ fi ń sẹ́sì kí alágbẹ́jẹ́ sí kìníkan ẹjá fún nídàjọ́ gbogbo yìí nǹkan wọ́n fi yẹn kò sí ìyẹn yóò bà nǹkan jẹ́ ni kò yí báyìí sí ìmọ̀ ní ọmọ fi gbogbo nǹkan sí gbogbo àwọn àfáà tí ó jà fà súnnà yìí kí ló dé tí wọ́n mọ́ fún gbogbo ìdájọ́ tí wọ́n fún wọn yìí ìdájọ́ tó ń fáwọn ẹni ìsáájú yìí àti ìdájọ́ tó ń fáwọn sí ẹkùlú táwọn ọmọ fún ìmọ̀ tí ń bẹ lára wọn ni tó wípé tí èyàn bá ti nímọ̀ ẹfojú tó wide ẹfojú tó broad ẹfìgbò nǹkan tó yẹ bá ní sí ẹfojú tó gbá ìyẹ̀wò so bẹ̀tẹ̀ ẹni tí narrow minded gan ẹni tí narrow minded so ojú kan ni wọ́n ń wé ní àbá wọ́n ń wé ní ẹni tó bá ti já náà <laughs> yóò kàfà rẹ̀ mẹ́lẹ̀mẹ́lẹ̀ ni tí wọ́n lọ́n sànà wà subhanaka alhamdik ṣẹlẹ̀lá ilá ilá ń tẹ́sà fún kàtùlé náà nípa ọjọ́ tí a ń rò pé afẹ́ fi kún so ilé tí àwá táwà rírò so ni pé àwọn òkúbẹ́ ká fi ọ̀la ká fi kún kó mọ́ jẹ́ ọjọ́ mẹ́ta consecutively so bẹ̀tàwọn a fi ọjọ́ sátọ̀dé kún so wẹ́ a ká sinmi níbi ọ̀la ọ̀túnla so wọ́n á wò pé inṣáàlá so bóyá so kí a deliberate ká deliberate lórí ẹ̀ náà so ok so are ká space ẹ̀ out àrí ok so ká fi sí ká mújọ Saturday àrí so ẹ̀ẹ́ eh. Naam, ká sí ilé ra wọn yàrí. Ọ̀dá ẹjá ma sí lera wọn insha Allah na malik salam hmm. ó tọ́ ó tọ́ ó tọ́ ní káwọn mìsíyà ó tọ́ tí bá ní sí mẹ́rin sí mìsíyà ó bẹ́ẹ̀ni tí gbogbo àwọn àpánù ní káàkùn àti ìṣòro tí òun ti rí pé tóhun ọ̀bá ní kóhun yọ̀nà báyẹ̀ ó súnmọ́ sí òun mọ́ rẹ̀ ní tí yíó fẹ́hùn ó wá fẹ́ sí ìdẹ̀kùn fún ọkọ tó fẹ́ pé wù máa wùlẹ̀ wọ́rí kódà tó wọ́n jẹ́ àtìlé tó wọ́n mọ̀ gbé kóhun sájẹ̀ sí lọ́kọ̀ tó ti bá rí sí so àbáwọn ẹ̀kókù kọ̀ọ̀kan kó mọ́ mẹ́yọ̀nà rẹ̀ bọ́yá bitọ́rọ̀ òun lọ ìyànẹ́bẹ̀ padà yọ̀nda òun ló sì nítorí tó bẹ́ẹ̀ ànẹ́bì mẹ́wàá lè ní mú yọ̀nda gbogbo orun fún Aisha rọ́gbìyànlá ẹ̀nà ṣe bá ìsọ́ta náà zálà ní lórí àwọn ṣokókò ẹ̀ tí ṣe bá ń sẹ́wọ̀n gánà ń pè ní nìkáhùl mìsíyà ó wọlé ṣe bá ní sẹ́wọ̀n